báwo ni kí lorúkọ ẹ. ìgè adú. ẹ ìgè adú. ìgè adú ọmọ bo ni ẹ. ìkẹrẹ èkìtì. ọmọ ìkẹrẹ èkìtì níbo ní kẹrẹ. afaw. ẹ afaw. ọmọ ọdún mélòó ni ẹ. forty three years. forty three years kí ló ń ṣe ládó. iṣẹ́ fọ̀gánẹ́sà. ní àdúgbò wo. òkèrèje. ní òkèrèje. ẹ. bẹ́ẹ̀. níbo òkèrèje níbo. ní àti ẹgbẹ̀fágùlò filling station. lẹ́gbẹ̀fágùlò filling station. kí ló bẹ débi. òkè kidnapper. kidnapping. ok. iṣẹ́ èèyàn mẹ́rin lọ ti kidnap báyìí. méjì. méjì. mo yẹ bá dárúkọ wọn. akínbámi. ẹ. akínbámi. akínbámi àti tani. àti obìnrin kan. ẹ. àti obìnrin kan. obìnrin wo ni. ẹ sàbí òmò orúkọ rẹ. ibo ni ibo ni ilé ẹ wà iwájú ṣọ́ọ̀bù tí mò ń lọ. níbo ni ṣọ́ọ̀bù yín wà. lóreje. lóreje so ẹ wá kidnap ẹ tó wà níwájú ṣọ́ọ̀bù yín ẹ àti akínbámi ẹ ó yẹ ẹ máa dárúkọ àwọn tó jọ ṣiṣẹ́ wọn. délé petit délé petit samuel awe. Uh, gerekeni